sallallahu ta'ala alayhi wa sallam alekun ike ọlọ́run àti ìgbé ọlọ́run kí o máa bá wọn sọ́jọ́ ẹ̀lẹ́gbà muhammad sallallahu alayhi wa sallam gbogbo àwọn afọ àwọn mùsùlùmí tí wọ́n ti lọ ọlọ́run fún wọn àwọn afọ àwọn òbí wa tí wọ́n ti lọ ọlọ́run fún wọn lónìí ìkànnì àwọn afọ lágbàáyé mùsùlùmí wọ́n lọ Sheikh Aliyu Hassan Abdulhamid Al-Halabi Al-Athari Allah subhanahu wa ta'ala ọlọ́ oríjìn àwọn kùdìẹ̀kùdìẹ̀ ọlọ́pọ̀lọ́ kí bá wà sàmójúkò kí ó gbà wá tí àwọn níjọkó kí àwọn bá wà tí wọ́n sì tẹ̀ parí tán وأخوة وتونا من بنجي السلام عليكم ورحمة الله وبركاته كتاب التوحيد تغتي أبا جمل kèsì ẹnìkan ẹni méjì ẹni mẹ́ta ni ọlọ́run ọba àdókè ọlá fi tíra yìí ṣe dáadáa fún àyèmáyé àwọn àdó ńláńlá lọ́wọ́ bá ní kí ọlá fi tíra yìí àti tó jọ tọ́lọ̀ fi ṣe dáadáa fún nípasẹ̀ ìpè àwọn èèyàn sí ìdí pàtàkì tí ọlọ́run bá ní kí ọlá fi dáwà sáyé ẹni tí ó kọ tíra yìí afáàgbà kan tó gbajúmọ̀ tí a bá ń wọn ní Muhammadu ibn abdul wahab muhammad ibn abdul wahab ó lè bá ayé wa nínú àwọn àfa sáwúdí ọjọ́ òní bó tiẹ̀ jẹ́ pé nígbà tí bàbá yìí ló gbà kò tí ì sáwúdí ṣùgbọ́n ewu dáadáa àti ìpèpè sí lágbà muhammad sallallahu alayhi wa tí bàbá yìí pèpè sí òun ló ní sáúdí òní tí gbogbo wa náà mọ̀ wípé á ah, ìlú ẹ̀sìn ni kọ́lọ́mọ́ bá wọn lẹ́sìn fún bẹ́ẹ̀ lásìkò tí bàbá yìí tí wọ́n ló gbà ẹbọ pọ̀ láwùjọ mùsùlùmí mi ò sọ pé lẹ́bọ pọ̀ láwùjọ mùsùlùmí o ẹbọ ó pọ̀ láwùjọ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ máàmù náà ń fòóǹdè kéwòn ọ̀pọ̀lọpọ̀ làdá ni wọ́n tún ní fọ́tò ṣẹ́wò kan tágbé sí tá máa ń sùjádà fún especially ní maka maka táwọn wò lónìí o ó lè ń gbà náà lọ́wọ́ pé súfí tó súnmọ́ ìmá sin àwọn tí wọ́n pè lé ní táwọn pè ní grave worshiping kátóye pé àfa dáadáa tán kú wọ́n sin sẹ́gbẹ̀ẹ́ ilé wa afẹ́gbàlùbáríkà wọn báwọn èèyàn ṣe máa ń sìn ó wá fẹ́ẹ̀ di pé ẹlòmíì àfa ní ń sìn kì í sí lọ́mọ eléyìí ṣe exaggeration o ó dé lẹ́bù pé ó ṣẹlẹ̀ ilé ìṣẹ̀lẹ̀ ládùúgbò India ni ó ní sàárì kan tí wọ́n parọ́ tí àfáwọn Abdul Qadir Jilani ni wọ́n ti sílẹ̀ bí abdulkadir jìlání ọ̀dẹ́ india ọmọ iraki ní baghdadi ló kú sí bàbá àwọn tó fífi máa ń parọ́ káàkiri ní yóò ní àsàrí bàbá lágbáyá ní ẹgbẹ́ mi o ẹni ẹrí ni o sàrí kan bẹ ní baghdad sọrí ní india tí wọ́n fi tì pé abdulkadir jìlání òun ni wọ́n fi síbẹ̀ ó lè débi pé obìnrin tí ò bá rọ́ máa bíi wọ́n fún ní nákàlí kó lọ sí sàárè òun ní wàá sùn sí sàárè pẹ̀lú gbàgbọ́ pé àwọn ṣéwù tí ń lẹ́ ń lẹ́ ó wọ́n impregnate òun eléyìí kìí ṣe àwísọ ìtàn fi rinlẹ̀ ní irú àwọn àdúgbò irú àwọn àsìkò olómìnà abdulwahab hussein rahimahullah àwọn gbìyànjú gbọ́dọ̀ ṣe fún alágbára wọn tún láyé àti pẹ̀lú Muhammad ibn Abdulaziz nígbà náà ti ń jẹ́ bàbá Saud tí wọ́n fi sọ Saudi ní Saudi Saud ibn Abdulaziz Laziz ló wá ti afárá Muhammad ibn Abdulwahab ìwọ máa jọba máa fi agbára àjọba máa fi gbàǹdáwà ń gbọ́ táwọn sàlàyé fún eléyìí ní súnà eléyìí bídíà eléyìí ní tàwọ́fẹ́ eléyìí ní ṣírkì táà bá ti ń ké tíra fún ọwọ́ máa lọ jẹ́ kí tíra wọn fi máa fi ṣèjọba òun ni ó fà tíjọba sáwọ́dí látàná tí wọn fi lè ṣe àfàfà kìí ṣe alùsàwọ́dù nìkan ni ó gbéjọba sáwọ́dí dìde àtàfà tí ń jẹ́ àfàwà Muhammad Abdul Wahab àtàwọn àrọmọdọ́mọ wọn sínú tí àtàfà yìí wá kọ́ wọ́pọ̀ tí àfàwà yìí pọ̀ lọ́wọ́ ní bàbá ìkàsí táwọn abánilọ́lé kéwú tí wọ́n bá ń ké àwọn akéde Islam ó ní àdúrà rẹ̀ lọ́pọ̀ táwọn abánilọ́lé kéwú tí wọ́n ń ké àlọ́ sóòrò sàlásà ó ní àdúrà rẹ̀ lọ́pọ̀ táwọn abánilọ́lé kéwú tí wọ́n ń ké àlùkọ̀wá àjùlọ àlùbà ó ní àdúrà rẹ̀ lọ́pọ̀ táwọn abánilọ́lé kéwú tí wọ́n ń ké káṣù ṣùgbọ́n ó ní àdúrà rẹ̀ wọ́n lọ mẹ́nu gbogbo tíra tó bàbá yìí kọ kò fẹ́ ẹ sí tíra kan tó lálùbáṣà tó kìtàbù tọ̀fẹ̀ gbajúmọ̀ tíra tí rí ẹfẹ́ lè má pàdé ọ̀rọ̀ àgbà gbogbo ayé àdé ayé àdé ìjẹ́ ti pàdé ọ̀rọ̀ rẹ̀ ní pé bíyá tó bá máyà tó wá tẹ́ẹ̀ rí páyà yìí tọ́ka báyìí bí ìpa afẹ́ máa tú kòránì afẹ́ máa tú àdéhùn ní ó kàn bá wa fi tọ́pìkì pé àyà yìí ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ báyìí o àdísì yìí o òun náà jáde báyìí o lónìí a ti wà ní fourteen forty two lẹ́yìn jíjìrà ibn abdul wahab ti kú ní twelve oh six lẹ́yìn jíjìrà ẹ̀kọ́ jìnnà díẹ̀ wọ́n ní ká wọ fourteen forty two sí twelve oh six. Ah, ó mọ̀ pọ̀ àwọn ah, yìí more than two hundred years abẹ́ ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ ni Muhammad ibn abu abu kì í ṣe àpá àná pọ̀tá wọn tí wọn ò fẹ́ sin lọ́run tó fẹ́ máa fi ṣéwù tọ́lì kí gbogbo ayé à ṣé ìgbà abu abu ni wọ́n kà wọ́n láwọn ò bá wọn ṣe máa wọ́n láwọn ti tàbí kà máa òun làwọn èèyàn sì máa ń pè ní àti ní wàhábíyà wàhábíyà ni wọ́n wò àwọn wàhábíyà ni wọ́n wò ọmọdé kankan máa ń gbà wọn láyé o ìrèké fún àlùwàbù mẹ́sìn kankan wá o gba ẹwà ọlọ́run la fẹ́ sìn ẹ̀yẹn kọ́ tí mo bí wàlíì bá ń bẹ lẹ́kùnrin lẹ́yìn àwọ àníyù bóyá wàlíì ni àdéhìsí wàlíì á sì máa wá sí wàlíì níṣẹ́ mo ní mo níbi ọmọ bíbí tí mo wá lọ́bẹ̀ wàlíì níṣẹ́ nítorí pé mo fẹ́ mọ̀ bóyá ọmọ mi ni ó pa àtẹ̀sán àbí òní pàṣẹ ẹ̀kẹ́ lọ́ba wàlíì kan táwa náà ń ṣe káàkiri lónìí tẹ́lẹ̀ ní ọmọ kó takùtà fíì ibùdó àbúwá bu wá nífẹ̀ẹ́ irú ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ làwọn èèyàn ṣe lásìkò ànágbà Muhammad káànábì ò bá wọn já tó bá rẹ̀ lórí ṣé àwọn fámìlì ànábì káànábì bá jà bí àbútọ́ lé bí à ń kó tí wọn kọ́ lọ́wọ́ bá alẹ́ jẹ́lá bẹ́ẹ̀ wọ́n mọ̀ kọ́ lọ́wọ́ bá alẹ́ jẹ́ ọlá ń bẹ̀ pọ́blẹ́mù ni kí wọ́n kàn mọ̀ kọ́ lọ́wọ́ bá alẹ́ jẹ́ ọlá ń bẹ ní wọn sí náà ìlọ́fà ọ̀gbọ́n náà bùwá bùkún sọ fún wa wípé ní ọ̀kọ̀ àgbà àlùkọ́ ìdọ́tún أن تعلم أن الكفار الذين قاتلهم رسول الله صلى الله عليه وسلم مقرون بأن الله هو الخالق kákẹ́gbà kọ́lọ̀ ní ọba abẹ́dà nìkan kọ́ òun abúlábì náà dà kábẹ́dà ọlọ́run dákò àwọn ọ̀sẹ̀ kájà kọ́lọ̀ ọba ọba tí wọ́n fún wa ní jẹ mímu nìkan kọ́ àbútọ́lìbì náà dà bẹ́ẹ̀ ẹ̀lmùdẹ́bírù lìjẹ̀mí ẹ̀lọ́run kágbà pé ọlọ́run ọba lọba tí ń darí ayé gbígba lè sánmà yóò ní kápá o àbútọ́ níbi náà jàbẹ̀ mọ́tò ti bá àbútọ́ níbi ṣe jàbẹ̀ ọ̀kọ́ tẹ́lẹ̀ mú Rasulullah anábì bàjá ẹ̀kí ló wá fàjà ìfàjà ni pé ó kàdá ni kò sí náà kò ní kí ni nǹkan mi ní kí n fún tí bá fẹ́ sọ̀rọ̀ kò ní lọ sọ̀rọ̀ lọ́dọ̀ ọlẹ́run fún ní ní ma wà lọ́dọ̀ ẹ̀dọ̀ ẹlòmíì kò ní ìdá ìkàtẹ́sì ní àbá ẹ̀dàpọ̀ ẹ̀dàpọ̀ ìlàyé ọlọ́run ẹ̀yìn ọlọ́run bá àdìkẹ́ ọlọ́run sáyé ó gba wọn oríṣiríṣi àwọn kẹfà wọn lè mú ìyàwó mẹ́bọ̀ òun ló fọ sílẹ̀ kìtàbù tọ̀hìn kìtàbù tọ̀hìn yìí nìkan kọ́ ló kọ sí ọ̀n ẹ bá ní kí ọ̀n lọ́wọ́ àárìkó ní continuation ó kọ ìgbẹ́gbẹ́ ní kìtàbù tọ̀hìn yìí alladhi huwa haqqu Allahi ala al-abid síra tá a fẹ́ fi ṣàlàyé tàwọ̀ṣẹ́ìlú fún wa tàwọ̀ṣẹ́ìlú tó jẹ́ pé òun lọ̀gá ráìtì tọ́lọ̀ ń fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ráìtì tó fẹ́ fọ́lọ́ ọba àríkẹ́ lápò wọn bá ọ̀gá ráìtì kásọ̀ bá ráìtì ráìtì ọlọ́run lórí ẹ̀dá ọ̀gá rẹ̀ ni pé má gbẹ́tọ̀ ọlọ́run fẹ́ dà ọlọ́run ṣe wá bí ká má ti ìwọ̀n fẹ́ fún nǹkan mi nìkan lèmi ọlọ́run ní àwa ní bùkátà sí ká máa tawhid ẹjẹ́ àwọn tí ra wa bisimilayi rahman rahim náà fi bẹ̀rẹ̀ sílẹ̀ yìí ẹ̀mọ́ bí àjẹ́ ìjà fún wálé ẹ̀ka ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹ̀rẹ̀ sílẹ̀ yìí aya àdí ẹ bá pàdé ọ̀rọ̀ gbàgbé wa ábùn bẹ̀lẹ̀ kọ̀ọ̀kan àlàyé díẹ̀ lórí aya àdí fìlà tó mẹ́jọ ní wọ́n mú wa wọ́n kó aya sí lábẹ́ wọ́n kó àdí sí lábẹ́ wọ́n wà aya yìí o àdìsí yìí o a máa rẹ́ẹ̀lì twenty mú ara àǹfààní twenty mú bẹ̀ one two three ìkànnì àdìsí náwáwí àdìsí one ìnàmọ́lẹ̀ àmàlù bìnnì yard the rival lesson sunday àdìsí ni pé àníyàn ọ̀rọ̀ àyàn ni o àwọn kan báyìí lẹ́kàn yìí pé jọmọ́rọ̀ ìdàgbò wahab but majorly àwọn nǹkan tí wọ́n kó sunday àwọn topics yẹn ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábì àbọ̀bọ̀ àwọn sàábé ń gbà mí kìtàbù tawhid síra nípa àtọ̀hìn tọ̀hìn ìlú ni àwọn olóyìnbó máa ń tú ní monotheism tí wọ́n fi polytheism ṣe ìdàkejì àwọn ni mọ́nà ìbò wá ní ẹyọ kan náà ní jẹ́ ẹyọ kan náà ní tọ̀hìn ìgbọ́lọ́ọ̀lẹ́yọ̀ kan níbi fóònù lọ́lọ́ ìgbọ́lọ́ọ̀lẹ́yọ̀ kan níbi fóònù ní ó lè fún ọ ní jíjẹ mímọ́ ìgbọ́ ọlọ́run lẹ́yẹ ọ̀kan níbi kó nìkan làá máa sùn ìgbọ́ ọlọ́run lẹ́yẹ ọ̀kan níbi pé orúkọ tọ́lọ̀ bá ń jẹ́ òun ló dáa ní tí wọn náà bá kẹ́ ń jẹ́ orúkọ wọn yá lò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó kú tàwíìdì sunu tàwíìdì yìí sì lè ṣe àwọn anábìyẹ ọlọ́run bá àlùjọ ọ̀la tàwíìdì yìí ní pàtàkì inú ìgbésí ayé wa inú àwọn ẹ̀rí tó sọ pàtàkì tàwíìdì fún wa wa qawli llahi ta'ala ọ̀rọ̀ ọlọ́run bá àlùjọ ọ̀la tẹ́ni àti yíma wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run ní èmi ọlọ́run ọba ẹ̀lẹ́kẹ́ ọlá àtàlìjànú àti èèyàn ìyìn dá wọn lásán àfi nítorí káwáyé wá sùn ní àti ìdájọ́ kólẹ̀ yìí bá a ti lọ bá a ti ń bọ̀ bí wọ́n ta wáyé ọ bí rẹ̀ bàbá náà ṣe ń mọ rẹ lọ sùsù tó ń sanwó tó pọ̀ lórí fọ́mà rẹ lè bá a lọ sùn ṣé kọ́ lọ fẹ́rẹ́ sùn àwọn olùkábọ́ọ̀lù ebi ẹgbẹ́ kọ́ lọ mú nǹkan wá ní kéèyàn máa lọ sùn lásán o àfikọ́ lọ kàwé ní òtún náà tó bá dé sùn kò ní sùn o tó bá dé sùn lọ́wọ́ fún méjì kò ní jẹ kọ́ o lásìkò bọ́ọ̀lù bá dé o lè gbá bọ́ọ̀lù náà o gbọ̀n tó wọn bá lọ sí ìjọba dídò àmà sí ìjọba gbọ́dọ̀ gba fẹẹnà ẹ olùsùn ní ọwọ́ wa lè tẹ ìlú ẹ lọ sí ẹ ọ̀rọ̀ sí fíìlì àbí ọdẹ ní ọwọ́ mú ah! ọmọ wọn bá dé tẹ ẹ bù lé lórí ni pé ọwọ́ lọ sí ọwọ́ tó ràn gbá wa náà wáyé àwáyé àjẹun ẹni bá wáyé bí ò bá rà wáyé o ti kìí ṣe ilé ìbú àníbù ní bá wáyé tí ò bá rí àwọn fẹ́ àníbù gbogbogbò sẹ̀ ní bá wáyé tí ò bá rọ́mọ bí kò sẹ̀ ní bá ráyé tí ò bá dídí kọ́ sẹ̀ ní bá ráyé tí ò rọ́lọ́ sẹ̀ tí ò rọ́lọ́ sẹ̀ ẹlẹ́sẹ̀ wọn ò máa kọ̀lọ́kùtù lè jí ná wọlé ń sẹ ilé àlè àti èèyàn àti àdìjọ náà torí kẹ́ẹ̀lẹ̀ wá sìn ọlọ́run láti ní ẹ wáyé ẹ dákòtò ọlọ́run ní pẹ̀lẹ́ kò dòrò lọ ẹjá lọ tún àyè ẹjá lọ tún gbọ́yé èmi àti lónìí kí ni priorities wa lórí ìgbésí ayé tiwa kí ni priorities wa lórí ìgbésí ayé àwọn ọmọ wa tèmi kódà kí ni secondary gan tẹ́lẹ̀ là ń fi ẹ̀sìn ẹ̀sìn òsínú north primary assignment north secondary assignment tásìkò bá kú ẹ̀sìn ẹ̀sìn bí ò bá sí ẹ máa lọ náà ló nísìnyí àtà gbogbo wa náà fẹ́ tí ò fẹ́ kó sílẹ̀ àti ọlọ́run bá sàánú díẹ̀ díẹ̀ ló jẹ́ tún ọ̀rọ̀ ọlọ́run tó wà sẹ́ ẹ̀sọ́nẹ́tì tọ́lọ́nà máa kọ̀ lọ́kùtù lè jẹ́ náà wọlé ń fẹ́ àbùdù à ń bẹ láyé àti wáyé ìwáyé wa àlùkìyàmà wa lórí ká wá pé àwọn ti ìdíbẹ̀ láyé wa ìṣọ́lọ̀ àwọn àbára fi yìí ṣe ẹ̀rí tọ̀hídù torí tọ̀hídù àwọn synonyms nínú àwọn synonymous word fún kẹ́lìmọ̀ tawhid fún al-ibada tẹ́wá ní al-ibada ọwọ́ tawhid bákan náà wọ́n wá ní wíwáyé wá ń torí káwá sí ìbáàdà ni àfáàmú ayà yìí wá láti lè fi sẹ̀rí pé tawhidu ayàlẹ́ ẹ̀kejì tí a fàwà fún wa tó náà sàlàyé pàtàkì káfẹ́lọ̀ kánẹ́ tọ̀hìn kánẹ́ ìbáadà ó ní wọn lọ́kọ́dìbà náà fi kulli ummatin rasula dájúdájú isa anagba muhammad nìkan la anabi ọlọ anabi ti àwa àlùmọ yìí ṣáájú anagba muhammad àwọn àlùmọ mi ti wá kó sí nation kan tó wá tọ́lọ́mọbò ọ̀hún ṣẹ́ sọ́dọ̀ rẹ̀ kódà àwọn òyìnbó náà kì í ṣe ọlọ́run lọ́wọ́ ìfẹ́ dáadáa tó wọ́n tó nílẹ̀ ọlọ́run tí kò gba mẹ́sẹ̀jì ọlọ́run àwa kan láǹfààní àti rán wa létí mẹ́sẹ̀jì ọlọ́run pé ọlọ́run tó dáyé ìránṣẹ́ tọ́lọ́run fẹ́ ká wá ṣe láyé ọlọ́run dáwọn ànábì ọlọ́run dìde ká wá ṣe kò sẹ́ni tí ìránṣẹ́ yẹn ò dé kí wọn yálà kọ́bùlà nàgbà Muhammad ni àbí lásìkò nàgbà Muhammad gbogbo àwọn nations àwọn àkójọpọ̀ ọmọ ènìyàn làgbó la lagbójíṣẹ́ dìde sí pé lọ jíṣẹ́ fún wọn ẹ wá sì ìbéèrè pé kí wá ní tí ọlọ́run táwọn òjíṣẹ́ ọlọ́run lọ ń jẹ́ báwọn ènìyàn àwọn àmà ń pè ní an àtàfsírí ìjà ìtàfsírù tá a ní káwọn gbà wọn lábìwá lóhùn ní dórí àdágbà Muhammad tá a ní ká wá jẹ́ níṣẹ́ fáwọn èèyàn ní pé àní ìbùdó wọ́ọ̀ aláàníyàn máa àní ẹ̀bùdúlá yẹn ó fẹ́ yẹn nítumọ̀ ilàlá wàjútẹ́lẹ̀ bó tọ́gù ó fẹ́ nítumọ̀ láìlá ó fẹ́ láìlá ó ní gbólóhùn tí gbogbo àwọn ànábì ọlọ́run wá different areas ọlọ́run wá tí wọ́n ń gbé láìlá ilàlá wà láìláà ìlàfẹ́ rí yẹn kọ́mpónẹ́ǹtì ńlá méjì ló kó sínú kọ́mpónẹ́ǹtì negation àti affirmation ìnípò sí ìlówà ẹgbẹ́ kọ́kọ́ wo àyàká kàlẹ́ẹ̀ka àárín kò sáà nábì ọlọ́run ọba ẹ̀lẹ́kẹ̀ ọlọ́kan tó yapa ẹ̀gbọ́n tàbúrò ni wọ́n jà nábì ní èmi àtàwọn nábì ọlọ́run tó ṣáájú mi ọmọ bàbá ni wá ẹgbọ́n yorùbá ìyá wa ló yàtọ̀ túmọ̀ ìyá wa ló yàtọ̀ ni pé ẹ̀sìn ní ẹ̀kírun gbàwẹ̀ àwọn lè máa kíláàkà méjì kẹ́yìn máa kẹ́yìn ọ̀kan bá nípìnlẹ̀ bóòlù àti bọ́lọ̀ ọba ẹ̀lẹ́kẹ̀ ọlá ló bákan náà ni wọn. nínú àwọn àyà tó ń náà sàlàyé fún wa nípa pàtàkì tọ̀hìn tí jẹ́ ìbáadà ká máa sin ọlọ́run bá àlùkìlá nìkan ọlọ́run wa kọ̀ bọ́ọ̀rọ̀ bùkà ńlá tá àbùdú ilẹ̀ ìyá ọlọ́run láyé ìdájọ́ ìdájọ́ ọlọ́run sì ní alá àbùdú láìláha ilẹ̀ ìyá ìyàlá bẹ́ẹ̀ gbọ́dọ̀ jọ́sìn fún anybody gbogbo nǹkan tí èrò èrò ọkàn nínú àwọn ẹbọ àwùjọ ni òṣàbíkẹ́ òṣàbí ìyá òṣìṣẹ́ ìyá ni ìyá ń sọ́sà bàbá yìí sọ́sà náà ẹni tá a máa pọ́nlé ní bàbá àti ìyá wa bàbá ti bàbá ti náà ta fọ́lọ̀ ní ẹ̀tọ́ rẹ̀ tá wọ̀bìnrin wa bìrẹ̀ yìí ẹ̀sìn ìsìn ọlọ́run bò ìsìnfẹ́ fún bàbá àti ìyá lápalẹ́ òní kárọ́lọ́ fín àmì ò mọ bó wọn ti lè manage láàrin ìgbé ẹ̀tọ́ ìyá fún ìyá ìgbé ẹ̀tọ́ bàbá fún bàbá àti ìgbẹ́tọ̀ ọlọ́ọ̀pọ̀lọ́ ọlọ́run bó ṣe ní ká bá yájà kò ní ká bá bàbá jà bẹ́ẹ̀ ni kò pàṣẹ ká wá ń fẹ̀tọ́ ọlọ́run náà ká wá bẹ̀rẹ̀ e ṣe ìwádìí rí méjèèjì manage ìfi ẹ̀tọ́ ọlọ́ọ̀pọ̀lọ́ ìgbẹ́tọ̀ ìyá bàbá fún ìyá àti bàbá òní tàwọn ìdìbò pé ìbá wọn ma ti ń kéwù wọn masalasi ńgbà ń gbàwé ńṣe náà fídà bọ́gbọ̀ sí yálé yá máa ń tẹ́gbẹ̀ sílé ní àti súnà ní súnà kọ̀ súnà ò ní kọ́ ọgbọ̀ sí yá rẹ̀ wọ̀ ìsìláàmù ò ní kọ́ ọmọ ní bàbá rẹ̀ fi o baba nígbà náà wà ń kọ́ ṣé bàbá bàbá náà ní ìbọn ẹ̀mọ̀ ṣé wá ìdò ṣé oníkàwé ní bàbá náà ní ìbọn ẹ̀mọ̀ eré àwọ̀tọ̀tọ̀ ní dáadáa ayé àpálẹ́ ayé ana kúmọ̀ láàbù tó fún wọn kó làkẹjẹ lẹ́bọ̀ má kàjẹ kẹbọ tí ń bẹ lára wọn àtẹ́sí ẹ̀sẹ̀ rẹ ẹgbẹ́ bàbá nàgbà Muhammad abúkọ́ níbi tó kù fún bàbá ọkù fún wọn bàbá fáyà bàbá nàbì ṣe dúró tì wọn ni wọ́n dàjọ́ tí wọ́n ń sàárẹ̀ ẹ̀kú àbẹ́bí òfin wọn lẹ̀ kò ní ẹlẹ́bọ̀ ojú ẹ̀kú pé ààrẹ ti kágbà náà fún ẹ̀sìn ànábì ìjò kó ti gbé ọlọ́mọ tó fún mi lọ́pọ̀ tó ní kí tó ṣe wá àtúntò ní àsìkò yìí ṣe ẹ̀ bá sì mọ ọkọ̀ pé láǹfààní àti ní contradiction láàrin tá a fẹ́ fi ẹ̀tọ́ ọlọ́run sọ́dọ̀ ọlọ́run àtẹ̀tọ́ òbí sí òbí nù ayà ní ìṣòfin nìta ọlọ́run wa àbùdú Allah ilẹ̀ aláàmù ẹ̀sìn ẹ̀rọ ẹ̀sìn Allah wọ̀lẹ́ tó ṣe lè fún mi yìí ṣe à ẹ̀ má sì mẹ́rẹ̀ yẹn ẹ̀ ní ìtàn àwọn àyàtà kóòtù yìí o gbogbo àwọn àyàtà kóòtù yìí kọ́ gẹ́gẹ́ ní afáfẹ́ fún mi. ìgbọ́n táwọn afẹ́ lò nínú ìbẹ̀rẹ̀ àyà yìí gẹ́gẹ́ ní àyà one two ọ̀ṣọ́ọ̀tù lànà. pé kúl sọ́rọ́ ìgbà nábì wí fún wa pé tàá láwọ́ ẹ máa bọ̀ wá ẹ̀yìn èèyàn. tábà ṣe ìbéèrè lọ kí ni Muhammad wá sí láyé kí ni mẹ́sẹ̀gì Muhammad pé wọ́n jòkó pé tàá láwọ́ kọ́mṣẹ́ àṣìlùmọ́ àrùn ọmọ rọ́bùkún àlékún àwọn tó lọ́wọ́ abálòhùn òfẹ́ mọ̀fẹ́ ká ó ṣe ká lẹ́yìn àwọn tá a fẹ́ ka ìyókù ó fẹ́ tàwọn tí mo fẹ́ ka yín kọ́ ọlọ́run ò fẹ́ ayé one fifty déwo déwo mo hàn fẹ́ sọ bẹ́ẹ̀ lọ tó kálí sọ́ọ́sì àná àmì ayé one fifty dé one fifty two ọlọ́ọ̀bá ìrìkẹ́lá wá dákọ̀ nǹkan mẹ́wàá síbẹ̀ láwọn nǹkan mẹ́wàá lọ́wọ́ lọ́wọ́ ò fẹ́ mú èdè ó gẹ́gẹ́ nísìnyí tí ó jọ mọ́ ọ̀rọ̀ tawhid ó ní allah tushriku bihi shay'a ìyìn fẹ́kẹ́ ṣẹbọ sí mi ìyìn fẹ́kẹ́ bẹ́tọ̀ èmi ọlọ́run yín fẹ́ lòmí àyínú nígbà náà sábẹ́ lè dánú yín pé mo ẹ̀yá mi lówó wọn lọ sun fún sáfẹ́ lòmí ẹ mi gẹ̀ lórí ẹ̀ ọlọ́run sì yá wa lówó ẹ̀tọ́ ntọ́lọ̀ ń ṣe pé ọlọ́run bùn wá ní nǹkan ọlọ́run á lè fi ká sí gẹ̀dákàlá àáṣẹ wa dùkọ́ mọ́nà ọ̀bà ìṣẹ́lá ọkọ̀ bí ẹ̀ka wa dúpọ́ náà àwa lọ ń dúpẹ́ dà ọ̀nà rẹ̀dí àti ìmọ̀ fi ń dúpẹ́ pọ̀ ìmú ọpẹ́ ni àwẹ̀ ọpẹ́ ni ó gba àwọn ọ̀nà ọpẹ́ kí ẹ̀ máa wá fi fún ẹ̀dá ọlọ́run kí ẹ̀ wá fọ lè yí ṣe ẹ má gbọ́ lọ́run gbé e sẹ́gbẹ̀ẹ́ ẹ̀dá ọlọ́run Aya tí a bá wa nínú báàbù àkọ́kọ́ yóò ju àyà lọ ka hadithi méjì pẹ̀lú wọn náà láti dúró báyìí lọ́dún inṣàlá lẹ́yìn tí wọ́n kà wọ́n àyà márààrún tí wọ́n gbẹ̀ ń tí ń ọjọ́ kọ̀ọ̀ká náà gbẹ́tọ̀ ọlọ́run fún ẹ̀dẹ̀ ọlọ́run fáwọn kàdíṣì kàdíṣì àkọ́kọ́ ọ̀dà gbọ̀dọ̀ sọ̀rọ̀ ní ọdí ọlọ́wà kàdíṣì àkọ́kọ́ tí àbá àkọ́kọ́ kà yìí tẹ̀síwù àyàtà kàgbẹ̀ ní tágbàgbé àyàwó tani bẹ́ẹ̀ sùúrà wọn yẹn naam alanam láti bó síbo one fifty dé fifty two pẹ̀lú ẹ̀sìn àyà mẹ́ta ni.

ànábì ànábì àmà jòkó lẹ́yìn gbàgbé pé ẹ̀rẹ́dì mọ̀ sóòtù wá kakọ̀ wálẹ̀ fún mi níbi tí a ń kakọ̀ wálẹ̀ kàdé kódà ànábì tiẹ̀ fi ọ̀rọ̀ ọ̀lẹ̀ pé ẹni bá fẹ́ kakọ̀ wálẹ̀ tí ó rí ìka bọ́lọ̀ ṣe sọ ọ́ kalẹ̀ kó máa kà á bí bí mọ̀sí ṣe máa ń kà tó máa kà dé. Ẹni mọ̀súdù náà wá máa ń sọ pé á kò wá nìyí ẹni tí ó bá máa o. Ẹni tí ó bá lóun mọ kò wá nìyí tú jù mí lọ á ní ó alábìyẹ láti máa yin fúnra rẹ̀ òun náà máa wọ́n sọ pé àtùwárá lè yí o tí ó máa túmọ̀ rẹ̀ o tí ó máa jìnnà lọ ó ń tọ̀hún sí mi oníwà lọ́ọ̀nì onímọ̀fọ́lọ́ ọ̀bá àríkẹ́ lábúra tí bá mà sẹ́nìkan bẹ tó tún mọ kùránì ju bẹ́ẹ̀ mi ṣe máa yí lọ èyí kò sí òwò yìí má tí bá mà sẹ́nìkan bẹ tó ní mà nípa kùránì yìí nírú màtẹ́mi ò ní tàbí olóògùn ó lè mà sí ju kí má tó sì lè délé rẹ̀ tí kẹ̀kẹ́ lè délé rẹ̀ tíyàn lè gún ra nkúmi lọ bá ní à lọ́dọ̀ kí bùkì rè é ń lọ bá sọ lámàlú wọn lẹ́yìn máa kí nìkan ní ọkọ̀ wá ní ẹ̀mí òmẹ́dàkọ̀ ẹ̀kọ́ lọ. wọn sọ àjẹ́ ànábi yìí kan sọ̀rọ̀ ní fàáríkọ́ o bẹ́ńsọ àkíkọ̀ ni. òun ni wọ́n sàlàyé tẹ̀síìrù ayà ìfúwa. kí ni wọ́n àròdà ẹ̀yàn ń lọ ilẹ̀ wọ sí yàtí muhammadin sallallahu alayhi wa sallam ẹni bá tẹ́tẹ́ ẹ̀dá níbi àwọn afẹ́fẹ́ wíìlì àwọn ẹkùn bí àti wíìlì lẹ̀ ẹ wíìlì wo rà náà lè lẹ̀ àbẹ̀lẹ̀ àwọn ọ̀sùn kẹ́kẹ́ bá ń wá wíìlì àtàbí àlẹ́bí àlẹ́bí àpàtàkùn èso ní nìkan lẹ́yìn ó ti ṣe wíìlì tí wọ́n sáàpù ẹ̀ ẹ̀kọ́ káṣí wíìlì ká sáyẹn ká àfẹ́ǹdì ìgbésọ̀ ọ̀gbìnà ìgbẹ́nà lọ Mọ̀sùn Dẹ́mẹ́lẹ̀ ń wá wíìlì ànábì ká ànábì sáyẹn kalẹ̀ kó tó kú pé báyìí ẹ̀ ti mójútó ó ní fẹ̀lẹ̀yẹ́tọ̀rọ̀ ẹlọ́ka al'an'am 150 to 150 kí ẹ̀mọ̀ fẹ́ mọ wílì ànábì àsọ́lẹ̀ ànábì kí ànábì bí kọ́ ẹ̀kọ́ tó lọ bí chris ganabi ìfilẹ̀ tí wọ́n tó lọ ó ní ìfín bẹ́ẹ̀nu ayà yìí àwọn àfáàfin pè ní àlèwọ̀sọ́yà àlàásù the ten commandments tó yà ní ayà mẹ́tẹ̀ẹ̀ta ó kó kí ni nǹkan mẹ́wàá tí wọ́n máa ń pè ní àlùwọ̀sọ́yá àlàáṣẹ tó yẹ nígbà mínú tafsir wọ́n máa ń pa àyà mẹ́tẹ̀ẹ̀ta wọn ní àyà tó lè wọ̀ sọ́yà the verses of the ten commandments kí wọ́n rà àkọ́kọ́ commandment aláàtúnṣepọ̀ ní iṣẹ́ ìhà tí ń kọ̀ fáwọn pé tawhid lọ́gá wíìlì alágbà Muhammad ẹni ò bá mójútó tawhid àkọ́kọ́ wíìlì ànábì kò mójútó hadith àkọ́kọ́ ni ordinary kìí ṣe hadith tafsiru tafsiru lálẹ́fẹ́ sísá abẹ́ tafsiru hadith ayáyá hadith ẹlẹ́ẹ̀kejì tí a sá ká fún wa láti tú àwọn àyàtà kàyí wọn náà lásìkò àjọ ìṣàlá wọn á nù áàzù ìjẹbẹ wọn sọ ẹgbẹ́ ìgbàgbé wọn ní pẹkularity ní kálukú níbi tí ó ti gúdù lẹ́ẹ̀kẹta ń sọ̀rọ̀ nípa kíni ọ̀rọ̀ nípa tẹ̀sí ìtàládákọ̀ bíláàdì mọ̀tò àwọn ilé náà máa wo wọn nù pẹkulẹ́dìtì Mu'adh ibn Jabal àwọn bá máa ń pè ní àìlẹ́mù ummati Muhammad sallallahu alayhi wa sallam bil halal wal haram inú ìdá kìíní ìdá ó máa ga o nígbà ní ìsìn bí anábì máa ń tọ́jú àṣírí sí lọ́dọ̀ so Mu'adh ibn Jabal ọlá kó nímà nípa halal wa haram ó ní ìgbàtà náàbì fẹ́ dẹlibéètì mínísà kásọ̀bà wọn lọ sílẹ̀ yámà kẹ lọ sàlàyé ẹ̀sìn fún wọn ànábì náà wọn àti àfáwa àdébìnrin àti tọ́lẹ̀bì lọ tí wọ́n máa kí wọ́n dá sórí bàbá wọn mọ̀ọ́dọ̀ ọmọ jábàlì wá ní kóńtò rọ̀dí ìfàdàbí sallallahu alayhi wa sallam ala himar mo fẹ́ sọ fún ìtàn yìí èmi nìkan ló ṣẹlẹ̀ sí i kí ló ṣẹlẹ̀ ìjọ kan nígbà Muhammad sallallahu alaihi wasallam fún gun ẹsẹ̀ àwọn agbègbè sẹ́yìn náà lè ṣe ẹni tí ó jẹ́ ẹni bí wọn kàkà ọba jẹ́ àbá ọgbọ́n ọ̀rọ̀ agbọ́tò ọmọ àní ti ẹ̀ ọ̀rùn tàbí dáadáa kálá bí bu ọ̀kadà látòjú rẹ̀ àbá gbọ́ báyìí tí wọ́n ń bá kí ni wọ́n ní ma gbọ́dọ̀ tó ma wá kò ní dáa tó wọ́n náà ẹ̀ẹ́dẹ́ pàtàkì pàtàkì mami lẹ́yìn wọ́n ní bẹ́ẹ̀ làdájọ́ ti bá wọn ànábìrin ń lọ wọ́n wá wà lórí ẹ̀sìn wọ́n wà lórí àǹkómi wọ́n wá dá wọn sẹ́yìn kèyí sọmọdé ọmọdé kọ́ ni wọ́n àgbàlagbà náà ni wọ́n ó wá láwọn kéwù kàkà ànábì máa ń ká wọn sàábé lójú rẹ̀ èyí kọ́lá lọ́kọ̀ báyìí àwọn ọjọ́ bá wọn àfàjáde nígbà wọn kàkà táwọn máa pàdé nínú mọ́tò ẹ̀yìn lè má gẹ̀ẹ́sì ẹni jùlọ ń kọ́bẹ̀ ó láwọn nǹkan bí àwọn ìmọ̀ pé àjọ́tà lọ sí rí ọ̀yọ́ ẹlẹ́sọ mọ́kànlá yìí ìgbésí máa ń gé àwọn ọmọ ẹlẹ́gbẹ́ náà sàábé náà sì máa ń lọ opportunity ó láwọn àmàmí àwọn ìyàwó ànábì nìkan ló mà ẹ̀yin ò lè máa ń sin gbọ́dọ̀ láti máa ń wẹ̀ sọ́dọ̀ bá wọn nílé pẹ̀lú àwọn náà lè dá ọmọ sáà mi bẹ àwọn tí mẹ́bà nábì sẹ́yìn àjò nìkan ni wọ́n mà àní ṣe mẹ́nu àwọn àwọn vip àwọn tí wọ́n dàgbà láàrin àwọn sàábé láàbò ìkàtíńgà mẹ́ta náà ti kàn ìjáde lógun wọ́n pàdé wọ́n bá wọ́n pàdé àlè nípa mẹ́ta wọ́n pàdé àbáwọ̀ àbáfún nípa mẹ́ta wọ́n sì lọ wọ́n lọ bìkan lọ jẹun tẹ̀lé oúnjẹ tó fọ́ lóúnjẹ ọ̀fẹ́ nábì wá fún wọn ní bàtà pé oúnjẹ tí ẹ jẹun pàtó àlùmọ̀ yẹ́wọ́n máa ìdí àlè nàrí irú màwọn àwọn tí wọ́n lọ bá nábì jẹun nìkan náà àwọn tí wọ́n sí mẹ́wọ̀n sí mẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn sàábí wá ní pẹ̀kúnlẹ́rìbì kẹ́kẹ́ àti ìtàyẹn gbọ́ ní inú ilé èyí táyẹn gbọ́ ní òde táyẹn gbọ́ lórí ẹ̀bùn wọn padà wá kó o jọ ló padà wá fà wọn tí kàkà ń kà lónìí wọn díẹ̀ ń bẹ̀ làwọn sàábí ń gbọ́ ní tẹ̀mí iná tẹ̀mí tù wà bẹ́ẹ̀ kọ́là wà bẹ́ẹ̀ sọ̀fẹ́ wa mọ́àdù ní àwọn ń bẹ lẹ́yìn ànágbà Muhammad tí wọ́n gun ẹ̀sìn jọ náà fakọ́ọ̀lẹ̀ ní anábì wá ní ìyá muhammed ó wà nígbà muhammad ṣèké muhammed kọ́ ló béèrè béèrè anábì ló fẹ́ fi láǹfààní ó fẹ́ fẹ́ fún wọn ní masala kan anábì àti máa ju ìbéèrè sáwọn sàábé kódà káwọn sàábé máa ń máa ń dà mí ní ó kọ́kọ́ ju sí wọn anábì olùkọ́ bí anábì ní ẹ̀kọ́ bí kí ẹ kọ́ wọn ní náhàwù lónìí wọn ni àdáwù ló gbà tẹ́wọ̀n ọkọ̀ gbèrè má wà náhàwù náà kò bí àwọn kan mẹ́mẹ́ tí wọ́n máa ní àdúgbò ní mà má ti ẹ̀ sọ sábàtàbà náà ọ̀rọ̀ ni àti ọ̀sọ̀ wọn gbà wọ́n lọ gbà. láti kọ́kọ́ kì í sí àfàwà mọ̀hálù pé àtẹ̀lórí máa hàpò lọ́ọ̀nù alálẹ̀ ẹ̀dá sọ́ọ̀tì ẹ̀ mọ kí ni ẹ̀tọ́ tọ́lọ̀ fẹ́ gbà lọ́wọ́ ẹ̀dá as a servant to kí lọ òbí ìkọ́lọ́ ọba fẹ́ sẹ́lẹ̀dọ̀ mi ọ̀ma hàpò lẹ́ẹ̀dá àdì alọ́lọ́ sọ́ọ̀tì ẹ̀ mọ kí ni ojú sáà ọlọ́run ọyọ ní ọkùnrin náà nǹkan yẹ gẹ́gẹ́ àdéhùn yìí àdéhùn àdéhùn ọlọ́run kí lọ́mọ pé tí wọn náà bá fi sí ọlọ́run ní lórí rẹ ọlọ́run náà sàdéhùn kínní kan fún ọ tí ó fún ọ tó ọmọ kínní náà àwọn sàbí ìgbà mi ń bẹ bá mi bá ṣe máa lọ́bì mẹ́jọ kan ní sẹ́yìn máa tán pè ní mọ́kúrúsù ẹni tí táyà ìgbésí ayé rẹ̀ ti dò tí ò ṣe fẹ́ máa wọn là lẹ́yìn tí pé ó lówó kò lówó máa ní lọ́bì lẹ́ẹ̀dá ìgbàlódé àná ni ó kọ̀ rẹ́ ti rìpláì náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó ń ẹ̀dá ìgbàlódé sì mẹ́wọ́n sọ wọ́n gà bẹ́ẹ̀ni ti mẹlòmíì ni ó máa nu ọkùnrin fẹ́ lè sọ lẹ́bi ti bẹ́ẹ̀ni òkúta kan lẹ́bi ni títẹ̀ bẹ́ẹ̀ tó ṣe dá náà ní dídá alọ́mọ̀nà yín ẹ̀yìn bẹ́ẹ̀ ni wọ́n give different options wọn ò gẹ́ẹ̀tì ẹ̀ tó ń tẹ́lá bẹ́ẹ̀ lòdì kan níbi ìbéèrè ìbéèrè lọ́wọ́ àtàbà àwọn Mu'adh gbọ́ ìbéèrè tó lé ní ìbéèrè nípa ọlọ́run nípa ẹ̀kọ́ ọlọ́run nípa kí lọ́lọ́run fẹ́ lọ́dọ̀ wa Mu'adh ò lè máa ẹnjẹ́ òmìnira tọ́lọ́run fẹ́ ní lọ́wọ́ bá rántí wa tó wọn ò ṣe itk ààrẹ ah, máa tẹ́lá ọ̀hún oh ànábì Allahu wa rasuluhu àfihàn mẹ́lẹ̀ kò túnmọ̀ kẹ́ inú wáyé alára lọ ìdúró bá wọn ò má ní o bàbá mà ọ́ sọ ń tiẹ̀ o mẹ́lẹ̀ fẹ́ tẹ̀lé wọn ò má mẹ́lẹ̀ sì ṣe olùkọ́ tí máa ń fi ìmọ̀ sáhùn ẹ̀hẹ́ ọmọ òwò náà fún lẹ́bi ní fàyínà àkọ́kọ́ yàrá ìgbàdìyà yà àbúrò ẹ̀tọ́ tí ọlọ́run fẹ́ gbà lọ́wọ́ ìwọ èmi àtàwọn ẹni ká máa ṣe náà ká pè máa fẹ́ láti ká sọ àwẹ̀ ká gbàwẹ̀ bẹ́tọ̀ ọlọ́run fún ẹ̀dá ọlọ́run nǹkan náà fẹ́ gbà lọ́dọ̀ wa nìyẹn wọ̀lá yìí ṣe kú bí ìṣiṣẹ́ ká má tẹ̀ bọ́tọ̀ náà láti lẹ́ bọ́ ká má bẹ́tọ̀ ọlọ́run fún ẹ̀dá ọlọ́run wàhápọ̀lì ìbáàdì alọ́lọ́ tábàtí wá ṣe é ẹni tí tó pàdé ọkọ̀ ẹlẹ́kùn tó pàdé ẹ̀tọ́ ọlọ́run tó pọ̀ ọlọ́run ní kẹ́ má jẹun sí kẹ́ má táyé ẹni tí ní ṣì ní ọ̀yọ́ kẹ́kẹ́ ní ìlọsí lọ́dọ̀ ẹ̀sìn ọlọ́run tó ti dẹ́wọ̀ fún yín kẹ́ni àfẹ́ lọ́ra bàálù kì í ṣe wọ̀ ẹ̀sẹ̀ àmọ́sẹ́ ní sinú orílẹ̀ ayé kó sà má bá dọ́là nìkẹ́ má fẹ́ẹ́ but dọ́là fẹ́ wá gbà tí ń jẹ́ pé ègbèsè fẹ́ jẹ ọlọ́run ní pé ẹgbẹ́ ẹ̀fẹ́ káyé gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ kí ẹ gbọ́dọ̀ gbà wọ ẹ gbọ́dọ̀ lọ zaka ẹ gbọ́dọ̀ lọ hajj gbogbo àwọn ọ̀nà tẹ́ẹ̀fì jayé nǹkẹ́ òun tí kò ta pé òfin ọlọ́run sàn dọ́là ń béèrè lọ́wọ́ òjì bẹ́ẹ̀ lọ́lọ́run ni a máa gbẹ́dẹ́ lójoojúmọ́ fún ọlọ́run bò lókun tá àmọ́ nọmbọ́ lọ́wọ́ tí àwọn lọ sóko lọ ọ̀dà wà lẹ́kẹ́ lókè á àfà á láti di ọjọ́ sunday á ti wo ní monday á ti ní tuesday á wednesday láti wá di thursday báyìí à ó yá nù ìdájú tó ti lẹ́yìn àti sábà ti lọ ẹ ní bí ọ̀n ti láfà owó gbọ́dọ̀ àmọ́ ẹ lóko ní ẹ ti gbọ́dọ̀ kú àwọn ọjọ́ yòókù lẹ́lọ́ fi ti ń lọ sóko àfa lọ́fẹ̀ẹ́ nítorí pé àfa nǹkan wa ní ọlọ́run ògbóko fún wa dáhùn gbọ́dọ̀ wọn bàlẹ̀ kẹ́lá lọ ọlọ́run bò ní kíkó ọlọ́run bò gbélé àwọn yìí ju pé kákẹ́sì ń lọ bá àrẹ sùn yìí náà ní kọ́lọ́ gbà lọ wa láti wá ń sọ fún àfa mọ̀hánù pé wàhákọ̀lẹ̀ ìbáyàdì àlọ́lá ntọ́lọ́run ó wà á fún àwọn ẹ̀dá ẹ̀rìn tọ́ọ̀nù aláyọ̀ àzìbà kẹ́ńdà ẹ̀bọ̀ tó hàn táwọn àfọwọ́kọ̀dà máa wí fún wa àti etí o tẹ́ ẹ̀ bá ti sẹ́bọ̀ ẹ̀ sí yàrá ìjà lọ. ẹ̀bọ̀ wá sọ oríṣiríṣi inú ẹ̀bọ lẹ̀ fẹ́ wà o gbogbo ẹ̀sẹ̀ láyé inú ẹ̀bọ ni pépé ọ̀sẹ̀ lẹ́ẹ̀ni ẹ̀rẹ́ fi fẹ́ lọ ni tẹ́ ẹ̀ bá ti sẹ́bọ̀ tẹ́ ẹ̀ lóògùn dọ́lọ̀ ní ẹ má ṣe ẹ̀ ṣe ẹ̀ lóògùn ní kẹ́ ẹ fi ẹ ṣe ọlọ́run ní kí yìí so bọ́lá bá nàbí ti sàlàyé fún Mu'adh ó stand very easy àti àbò tiẹ̀ ní báyìí àdúgbò yìí fẹ́ yìí ẹ̀ dáhùn tó ní pé direct ni easy tí àtàwọn mọ̀hánù náà gbọ́ ika ah, àsìkò tí ẹ̀ lé ká aláṣà má sọ̀rọ̀ lásán tábà lẹ́bọ̀ àṣọ kágbó ti ìgbàlú ìjà mẹ́ta o láwùjọ ilẹ̀ Yorùbá bá ní àṣẹ ẹ̀mọ́ kí làá máa sí ọ̀nà ògbè yìí òun ìmọ̀ tó ṣírìkù lẹ́bọ̀ gángà mi ga fẹ́mọ̀ níbi sáwìyà ẹni wo bíi jáǹpì lẹ́bọ̀ nìkan ni ká gbé nǹkan sí ìyẹn bẹ́ẹ̀ ní ìyẹn ìyẹn ló má jù ní à ń padà gbó wa padà kánú síra ọ̀pọ̀lọpọ̀ àwọn màzán yóò ṣèrè àti àlè ìgbàfẹ́ lórí ìgbà ó lè má lè dáàbò mọ́tẹ́mọ́ yẹn lè ní ọ̀nà mọ́tẹ́mọ́ pé ní sè sòtìyàn bá ti sẹ́ gbọ́ sọ́dọ̀ ọba àdìkẹ́ ọlá ọlọ́wọ̀n ní fìyà kan fàkúrútù yà Rasulullah fún àwọn àwọn wọn ní anábì ó ìzì àfàlà òbàṣírò náà ẹ̀jẹ̀ máa ń lọ wí báyìí Islam ìzì o àlìjánà ìzì o ṣe fọ́ ìzì ẹlòmíì lè gbọ́ yé pé tó ń bá níta òfin ìdè òun bá àmá ṣe òun má òun bá àmá gbàwẹ̀ má òun bá àmá ìzàká ó ló sì gbọ́yé mẹ́rin mú gẹ̀mẹ́ fún wọn tiẹ̀ púpọ̀ bá fa àwọn lónìí wọ́n gbà yóò láti bẹ̀ ṣe má wù fún gbogbo èèyàn fàyẹ̀ tẹ́kìlù káwọn tó yẹ ká ṣiṣẹ́ dáadáa bá wá ṣe díẹ̀ díẹ̀ so ẹwà àwọn àyàká àkàyà àti àdéhìṣẹ́ àkàyà olóyẹ ká mójútó pé ẹ̀sìn wa lórí tàwíìdì ni kìí ní orí ìfẹnu ṣe lẹ́bí ìparí ó dáná sí ìtàwí ìtàwí kò mọ dáná ìtàwí ọ̀la ẹ̀sìn máa ní àwọn tí ẹ̀kọ́ làwọn máa ń kà àwọn tí ẹ̀kọ́ làwọn máa ń kà lágbájá ògbádùn lágbájá ògbádùn sẹ̀yìn mọ́ka àwọn tí kà lábájá gbàgbọ́ àwọn tí kà bẹ́ẹ̀ yóò ṣe máa bó wọlé yóò ṣe là lálùkì yá mà òníkà mójútó ẹwu àwọn àyàtà kàyé ẹni bá ti ń sin náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ á mójútó ìmọ̀ sí náà wá sí ẹni ò bá sì fẹ́ bọ́ fún sẹ́ẹ̀sì ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ó dúpẹ́ ló ti wá múra bó ní oṣù ní fífún ẹni bá sì ti lẹ́bọ nínú kọ́bọ́ọ̀lù tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́ ni ó máa aláǹfààní àti máa kọ̀ntínú ìṣàlá lórí masáìl àwọn ẹ̀kọ́ ẹjá tọ́jú àwọn ayàtàkà ẹjá tọ́jú báyìí àwọn àdéhùn ta kàánú ẹjá tọ́jú ẹ̀ fún abúlé àbúrò wa padà wá sàlàyé àwọn ẹ̀kọ́ tá a lè mú jáde lábẹ́ àwọn àyà yìí lábẹ́ àwọn àdéhùn yìí fún wa èyí tí a kà fún wa ìṣàlá ní ọjọ́ mẹ́jọ subhanaka allahumma alhamdulilayi ṣàlùwà la ilaha